ìró aburú tó ń sọ lẹ́yìn. Allahu Akbar. Ah, manzubata inna Allah tí wọ́n gbẹ̀sán rẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá tó dá wọn. As Allah say, "You Hebrew Muhammad is to inform them, shall I point out to you something much worse than this? Are the, the reward from your Lord for what you are doing and evil and secret? Àbẹ́ àwọn àbúrú ni ká máa sọ̀rọ̀ ayé àlùkìrì hání kọ́ wá pé èèyàn kan méjì mẹ́ta mára kó tún máa tú palẹ̀ pé sẹ́mẹ́ni òsàsì àdìsí ni bóun náà ṣe á mọ̀ pé àná màmá ọmọ mẹ́fà ló kú ọmọ rẹ̀ sẹ́mẹ́dìsì ló kọ́ wa abẹnú ṣọ́ntì ṣọ́ntì. lahakuba. Don't you know it is evil for you to oppose the preacher? When we were preaching to your hearer, we were reading from the Holy Quran. When Allah said you should not follow others, and you say, Why should they? Why should we not follow others? How did they know the problem Muhammad has seven children? and since that in his own presence. ọ̀rẹ́ yìí dápè mara wọ́n fẹ́ rògbò yìí ni wọ́n ti mọ̀ pé ẹ̀ mọ̀ torí òun mọ̀ jù wọ́n lọ wọ́n ti mọ̀ pé yìí ò mọ̀ bẹ́ẹ̀ bá mọ̀ ni ó ní kú ẹ̀sẹ̀ tẹ́ gbọ́dọ̀ béèrè lójú ẹ̀sẹ̀ gbà tó ti sọ̀rọ̀ ń fún yín wọ́n jọ mọ̀ ti mọ̀ pé ẹ̀ mọ̀ ẹ̀ ẹ̀ bọ́ ọ bá wọná ilé ọlọ́run lọ́wọ́ kábíyèsí ọlọ́run bọ́ ọ wà àlìjẹ́nà ilé ọlọ́run wà lọ́wọ́ kò sí èyí tó kórìíra bọ́lọ̀ ọ̀bánu méjèèjì. Allah, are will see you the listener. He had the intention to deceive you, to lead you astray, to lead you away from the path of Allah. He knew that you had little knowledge. That is the reason he said it. Had it been you had the knowledge, you ask him the question that will make him to know that he was a hypocrite. Ali ǹjẹ́ unabi òkun ǹjẹ́ mo ti bishari aburú tó ń dánwò aburú tó ń sọ míntáàlìkà ni míntáàlìkà lórí tó ń wí jáde mu mọ̀nsúbàtà ẹ̀sán tó gbà lára tó ń wí bọ́tà ìdá láì lọ́dọ̀ ọlọ́run bá tó dá ọ. Allahu Akbar. jẹ́mu tẹ̀ ti fún ọ ní roru ẹ̀. kábíyèsí ọ̀la. ọ gbọ́ roru ẹ̀ lẹ́nu. Allahu Shall I inform you of something worse than that? That is the recompense from Allah for what you were doing in rebellion against the words of your Lord. You will share the recompense in the Holy Quran. Ààrẹ àkọ́kọ́ ìró tí ń fún ọ ni pé, Mọ́ làhánà húnláwù ọlọ́ọ̀bá mi ṣẹ́bi lé ọ ni tí ò bá ní sẹ́bi lé ọ òjíṣẹ́ òní máa sọ̀rọ̀ nínú ayé àrùkùrìhánì kọ́ máa fọ̀rọ̀ àdìsí máa wá fi kọ́ àwọn kan lẹ́kọ̀ọ́ lórí ẹ̀. Allahu Akbar. Are you see there are some of them the recompense they gain from Allah for what they did and wrong and they incur the wrath of Allah. Allah cursed them for what they were doing and ah, you can see you incur the wrath of your Lord. That is the reason you are opposing the words of Allah. a kàn fi yẹn ṣe àbáyọrí ni tó ń dánwò lẹ́yìn tẹ́lẹ̀ ó pamọ́ fún ẹ̀dá. Allah akbar. àmọ́ àṣọba tó a bí. kábíyèsí ẹ̀ lọ. Allah just reveal that just to know that to make people know that you were even doing what you were doing even in secret is not known to any man but it is not to Allah wọ́n gẹ́rí bá ọ̀rẹ́ yìí ìbínú ọlọ́run bá lọ rí wọn. ó ti fojú kan ìbínú ọlọ́run bá ó ti tẹ̀lẹ̀ lé ẹ lórí bọ́ọ̀ bá a mọ̀ kọ́ ọ ma wá lọ sunkún lókù. Allahu Akbar. kó tó pẹ́rìsì ẹ̀ pátápátá. Allahu Akbar. ìbínú ọlọ́run bá lọ bá pàdé wọn. kábíyèsí. gàlíbàárẹ̀ yìí ìbínú ọlọ́run ló ti hàn lára rẹ̀ wọn. kábíyèsí ọ̀la. irú àwọn tó wá sí wúrú wà báyìí níjọ́ kínní àná wájà sọ orú wọn dà. Allahu pé a ní kí wọn má dẹdò wọn dẹdò ní tiwọn. aṣọ wọn dọ̀bọ̀ allah akbar are you incur the curse of allah that is manifest on your soul you care the wrath of your lord but those who did evil like this in the past allah transformed them to monkeys so that is the recompense for the evil doers. You should continue your evil way. If you do not repent, Allah will surely visit you with his vengeance. àwọn aládìsí kan náà wọ́n tún tàpá lọ wọ́n tún ṣìnà lọ lórí àárín. ẹ má mẹ́jọ bá o ẹ má jẹ ẹlẹ́dẹ̀ àyà àyà àlùkùránì kì í bí ló tẹ̀ sọ́pá àgbọ̀dọ̀ jẹ̀ yìí mu ẹ má jọ bá o ń bolówó àná àyà àlùkùránì torí àwọn ẹranko tó wà wà mí sọ di tẹ́sán dọ̀bọ ẹ ẹ mọ ọ̀bọ tẹ́lẹ̀ náà pè lọ́bọ lẹ mọ̀ kó bọ̀ ní jẹ́ kò tí lọ́bọ sórí lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni. Allahu Akbar. ọ̀bọ tá a sọ wọ́n dà within the three days náà láti bẹ́ẹ̀ tí wọ́n wá wá kó lórí ilẹ̀ lẹ̀ a kàn fi yẹ̀yẹ́ wọn kàn fi useless wọn lásán ni kì í sàwọn ló wà lórí ilẹ̀ lẹ́nu ọ̀bọ ti wà ṣáájú káà tó sọ wọ́n dọ̀bọ. Allahu Allah transformed them to apes. Some of them were transformed into swines. But you see, Addis follower will say to you today, do not eat monkeys. But I'm telling you, there were monkeys before Allah transformed the evil towards to apes. But telling you, they were destroyed after three days just to comfort them with humiliation for what they did in wrong. But I'm telling you, Allah has not instructed you that you should not eat monkey. It is lawful for you. Alukurihan dodo ń dá wa. Wà á bá de taagutu, wọ́n ń sin èṣù. Èṣù ló ń gbègbè kúgbe sínú ọkàn wọn. Ló mú wọn kọ̀nfíìsì, ń kọ̀nfíìsì ẹ̀mí wọn sófin Ọlọ́run bá tó dá. Lákùbà. As a recompense they received as the treatment from Allah, they were worshiping Shaitan. Shaitan cast evil into their heart. That is the reason they are transgressing the bands of the law. Ọlọ́wà ni wúláìkà ọ̀kẹ́ ìmọ̀yẹrú yín dẹ́gbà kúra yín jọ sínú ìjọ olúwa. Táǹsọ̀ táǹkù dárúkọ yá ìwé ẹlẹ́dín náà àmọ̀nù tó ń dáhùn ọ̀ sínú wọn o. Láàbùwà. Bọ́n tọ́lọ̀ bàmí sọ nípa rẹ̀. Wúláìkà olóyọ̀ká ìmọ̀yẹrú tẹ́ bá lẹ̀ wà nínú ìjọ olúwa tẹ́ tẹ̀lé ànábì Muhammad lẹ́yìn àbí ànábì Muhammad lọ tán ẹni tá a tún fi ṣe ẹni tí ó máa ka àlùkùránì lẹ tún tẹ̀lé lẹ́yìn ó ní ṣáàrù màkánná inú kò búburú lẹ́wà. Allahu Akbar. ààyè búburú la tò yìí sí. kábíyèsí ọ̀la. ẹ sí nínú ààyè tó sùn àbẹ́ bá. kábíyèsí ọ̀la. Are these people like this that are opposing the Holy Quran among the followers of Prophet Muhammad? Even after the demise of Prophet Muhammad, those that are warning you against the prohibitions of Allah, when you are opposing them, Allah says, You are among the, of the people that are worse in rank, you are worse in destination. ṣé bàbá wa yálùkọ̀ ní ìṣẹ̀ bàbá mọ orúkọ bàbá mọ̀? Ṣé ẹ fojú rẹ máa wò? Báwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn ẹkẹgbẹ́ rẹ̀ tó kù bá ń fojú rẹ wò ó, èyí tẹ́ ẹ jẹ́ múmi-ní pàápàá ẹ̀ ní fojú rẹ wò ó. Allahu Bọ́ọ̀rọ̀ bá ń pàwọ̀ rẹ̀ papọ̀ ọ́ ní mí tiẹ̀. Pétọ̀ àṣẹ́bọ̀ ṣe já rèé. Ọmọ ọgbọ́n lèèyàn fi rédíò sá. ẹ̀sìn èmi ti mọ̀ á dáadáa pàápàá mo jura rẹ lọ. kì í ṣe ní mo ti mọ̀ mo ti mọ̀ bàbá wa Muhammad I can see as you are reading to your children now, mention the person, you know your limits, and you beware of what you associate with among the congregation. You know these people like this, they're like snakes. You run away from the snakes. Haba! Èmi rò kó ti sàn ni. Ní tó jẹ́ kí n dára dé ọ díẹ̀ nu. Èmi rò kó sàn. Èmi rò kó sàn. Àkókò tèmi ò tí ì tó tọ́ yọ̀lù mi ni. Ọlọ́run á ṣe ọ ayọ̀lù mi, ọ á jẹ́ lórí ayé àrùkìrì hání. Èmi kọ́ lọ yọ̀lù, ọba tó dá ọ lọ yọ̀lù bọ̀ bá mọ̀. Ọ̀ tó bẹ́ẹ̀. Allahu Akbar. I already knew you as hypocrite while our father was a liar. But I thought that the disease of hypocrisy in your heart has been relieved. But I'm telling you, it is still there. That is the reason you are pressing me when I'm reading to you sharing the words of Allah. But I'm telling you, even caught the wrath of your Lord. Oh wá ní wàhálà ìlú ọlọ́run náà ti ṣìdá o. Ọ̀rọ̀ kọ́ lélẹ̀ hàn nílé o. Ọ̀sìn wíláwà ní o. Ọ̀sìn dárùn gbà sí o. Owó sì ń bẹ lọ́wọ́ rẹ ìmí sì ń bẹ nínú yín náà sí òṣòwò lọ́wọ́ rẹ̀ tó ń fagidi gbalẹ́gbẹ̀ẹ́ ẹ kuran náà ti là á hàn wá tó ń kó wa sí wàhálà nù ó ní wá bàlá ó nà ó sáyàtà ẹ àṣà wa dáná òun á máa fò sí dàyàn láàmú ẹ̀sìn òun á máa fọ̀rọ̀ ọ́ dàyàn láàmú ẹ̀sìn. Allah and they are more astray you have gone astray already you may have women in Israel at all. and you you you keep bare, you put in turban, but you may have money. Some of you may not have money. They may be living in poverty. But Allah has said it will try you with good and evil. That means Allah can try you with famine, with hunger, with poverty. Everything is fire from Allah. Wàhálàlù olóò ti sọnù ó ti lahakuba. ojú ọ̀nà wolórogba alukurihani. sọlá. ojú ọ̀nà wolórogba taorita. alahakuba. taorita náà o ó tún á lẹ́nu àlà o gẹ́gẹ́ bí kíma bá a ṣe kọ́ o lọ́dọ̀ aṣíwájú o ìjìlá lẹ́nu àlà ó ní tọ́ gbọ́dọ̀ ló ń bẹ ó ní tọ́ gbọ́dọ̀ tẹ̀lé ń bẹ o kùránì náà ló fi mà wá. alahakuba. and your former astray from the even path. She are not on the right path of Allah. What is the right path of Allah? The Holy Quran. is the right part of a law and the geophysic law that was given to Moses is the right part of a law. You see, the angel that was given to Jesus Christ is the right part of Allah, and the Zabot that was given to David is the right part of Allah. But everything has limits in the Torah and the Bible. The geophysic law has its limit in the Bible. The angel has its limit in the Bible. But uh, the Holy Quran has shown us what is the limit of all these things in the Bible. Oh, aya ada wasituna min surat al-Ma'idah al-Quran sọ fún anabi Muhammad. alayhi wa sallam. ó ní Nabi Muhammad kí ló ti rí ọ̀ọ́rì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọ̀ọ́rọ̀ ọgọ́rùn-ún bọ́ọ̀sì máa rí inú ọjọ́ tí ó fi gbé ó fi kúrò láàrin wọn. Allahu Akbar. And you, Muhammad, you should expect such thing rebellion against you from those who call followers until the end of your life. ó ní wọ́n ìsáájá òkun tán bá bá yín iye wọn wọ́n mọ iye ara wọn tán bá bá ọ tán wá bá yín báwọn gbà fẹ́ sí ìsìlámì kọlu wọn mọ wọn sọ báyìí pé amànà àwọn polówó bá Ọlọ́run ní lẹ́nu ni o gbàtàn bá dàrin ìṣesí wọn ẹ máa rí tó bá yá. And when they come to you, many of them, they come to you, they say, we believe in Islamic monotheism, we believe in the oneness of Allah, we believe in the words of Allah. But Allah says they were just professing faith in their lip. It is not in their heart. Ọlọ́ni wà kọ́ ní dàhálù bìlì kúfúrì. Wọ́n yára wọlé. Kọ́rọ́nà ti kọ́ sínú ẹ̀sìn bìlì kúfúrì. Ìkọ̀tọ́ ló ń bẹnu wọn. Allah akbar ọ̀yà ọ̀yà ti gbà fẹ́ ó ti gbà fẹ́ sí ìsìlámù ìkọ́ tó lọ́n bẹ nú ẹ̀ ìgbà tó bá tó bá ń púrùfù ẹ̀ jáde ẹ̀ rí nínú ká lé jáde ọkọ̀ wà láàrin yín kó máa dàjọ́ olúwarú. Allah when they come to you they say we believe but in fact they enter with the disbelief in their heart and you will see when they were doing hypocrisy when they were acting like the hypocrites you know they are just professing faith in their mouth it is not in their heart Maybe afterward it will renegade. Maybe it will remain among the congregation, disturbing the congregation, leading people astray. Ọlọ́ni wá hùn kọ́ ní àràjù bìí bí gbogbo wọn ṣe sáré wọlé ní tọ́lá wọn gbọ̀fẹ́ sí Islam kọ́ ní àràjù bìí tẹ́ wọ́n ń fẹ́ tá bá ti bá pàdé bẹ́ẹ̀ kọ́ ní àràjù tẹ bákan náà ni wọ́n yára jáde padà. aláhàgbà. ó làwọn jẹ́ ta òun làwọn ta ná. kábíyèsí la. bọ́sẹ̀ yára wọlé girigirigiri bẹ́ẹ̀ náà ni wọ́n yára jáde girigirigiri torí Oh, oh, oh, Allah. Allah. But in fact, they enter with an intention of disbelief. They do not have the faith in their heart, and they will surely go out with the same as the people of yesteryears. They entered with intention of disbelief in their heart, and they renegated with the same just like them. That is the dream of unbelievers. tó wà nù ọkàn wọlé ọlọ́ọ̀lọ́wọ̀ wọn alamu bíi máa yakitu múnà ìsọfọ ìtàn fi pamọ́ tó sì sá gidigidi tó rò tó wọ́n pé pàǹtí lọ rí. aláhàkùnrin. ìtàn fi pamọ́ ni. kábíyèsí rẹ. wọn náà fi pamọ́ fún kò sí fi pamọ́ fẹ́mi. aláhàkùnrin. alamnes fully what they were hiding in their home they pretended to be believer but they could not pretend for Allah. Allah knows everything. Allah knows their innermost thinking. There is no one that can add anything before the Lord. Mímọ̀ tó lọ bá mi mọ̀ ni òjá kò jíṣẹ́ ó dákẹ́. Kábíyèsí ọ̀la. Àìdákẹ́ òjíṣẹ́ ó di abẹ́rẹ́ injection. Kábíyèsí ọ̀la. Injection tí o ṣoògùn ń bẹ̀. Abẹ́rẹ́ ọ̀pọ̀lọ̀ kí n máa gún yàn. Hmm. Abẹ́rẹ́ lábẹ́rẹ́ sáà máa jẹ́. Abẹ́rẹ́ ọ̀pọ̀lọ̀ láì fa òògùn sínú ẹ̀ kán máa fi gún yàn lẹ́gbẹ̀ẹ́. Bọ́ọ̀ni ó ṣe já sí. Nítorí wọn jáde lọ Because the evil thinking is not hidden before the Lord. Allah knows everything. If that is the reason it did not allow the preacher to stop preaching to the jury, and this has become a syringe and in the hand of the messenger, piercing the unbelievers, piercing the hypocrites, and that is the reason they ran away, they renegated because they did not want to hear the message from the law. It is paid to them. ayadani wa situna mi suratul maidata alukurani sọ fún anabi muhammad. sallallahu alayhi wa sallam.